me. jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù bàbá wa àti ọlọ́run wa ìjìnlẹ̀ ìfẹ́ ọba tí ó pọ̀ nípa àti agbára arúgbó ọjọ́ ọba tárúgbó sọdọ̀lẹ́ agbé ọ̀gá gba ọpẹ́ wa à ń lọ nínú ọ̀rọ̀ rẹ ọlọ́run ọ̀rọ̀ tìkára rẹ wá bá wa sọ̀rọ̀ àṣà àti kọ̀wé rẹ̀ wípé ilé àtètè kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà torí náà tí wàá yin ara rẹ lógo ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa yè ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa gbọ́n ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa délé ológo ká lè máa gbé ọ̀gá ní orúkọ ńlá jésù kristi olúwa àti olùgbàlà wa àmín. àyànfẹ́ ẹ káàbọ̀ sí abala ìrere náà lórí ètò ẹ̀kú ọjọ́ ìsinmi ní ọ̀sẹ̀ tó kọjá náà ni a ti ń bá àkòrí kan bọ̀ tí a pè ní ìpè fún ìjèrè ọkàn àti ìsìn fún ọlọ́run a call for soul winning and service to God nínú ìwé wòlíì àìsáyà orí kẹfà ẹsẹ̀ kẹjọ náà ni a ti mú bíbélì kíkà wá tí wọ́n tún kà sí wa létí ìgbọ́ lẹ́ẹ̀kan sí ìwé wòlíì àìsáyà orí kẹfà ẹsẹ̀ kẹjọ tó kà báyìí wípé èmi sì gbọ́ ohùn olúwa pẹ̀lú wípé ta ni èmi ó ràn àti ta ni yóò sì lọ fún wa nígbà náà ni èmi wípé èmi nìyí rán mi. Also, I have the voice of the Lord saying, Whom shall I send, and who will go for us? Then said I, Here am I, send me. Ọ̀rọ̀ tí ó jáde níbí náà ni ó ń pè mí pẹ̀lú yín sí ìpè ńlá ìpè ìjìrì ọkàn tí ó mú àkòrí yìí wá wípé ìpè fún ìjìrì ọkàn àti ìsìn fún Ọlọ́run. Àyànfẹ́ níbi tí a parí ẹ̀ sí ní ọ̀sẹ̀ tí ó kọjá náà ni a wípé Ọlọ́run ń retí kí àwa tí a ti gbàlà kí a lè dìde fún ìgbàlà àwọn ẹlòmíràn kí a lè tan ìmọ́lẹ̀ ìrere káàkiri gbogbo àgbáyé kí a lè wàásù fún àwọn ènìyàn pàápàá jùlọ àwọn tí wọ́n ti ṣubú kúrò nínú ìgbàgbọ́ àwọn tí ó jẹ́ wípé bóyá àwọn tí ó ń ṣẹlẹ̀ ní ìsinsìnyí ti jẹ́ kí ìgbàgbọ́ wọn ó di tútù àwọn tí ó jẹ́ wípé ẹ̀ nígbà kan rí wọ́n ti gbóná fún Ọlọ́run àmọ́ nítorí pé ohun ayé ẹ̀ ti wá rúgbò wọ́n lójú tàbí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ti wá jẹ́ kí ìfẹ́ wọn fà sẹ́yìn àwọn wọ̀nyí náà ni à ń pè wá fún láti lè lọ fi ìrere hàn fún wọn o láti lè pè wọ́n kúrò nínú ìṣìnà wọn láti pè wọ́n padà wá sínú ìmọ́lẹ̀ kí wọ́n sì jáde kúrò nínú òkùnkùn àti àwọn tí wọn kò tiẹ̀ tí ì gbọ́ ọ̀rọ̀ nípa Jésù Kristi Olúwa ẹni tí ó fi ẹ̀mí ara rẹ̀ lélẹ̀ kí èmi pẹ̀lú rẹ pé kí a lè yè kí ẹlẹ́ṣẹ̀ kí ó lè dòmìnira kúrò lọ́wọ́ ìgbèkùn àti ẹ̀ṣẹ̀ tí ó wà kí àwọn pẹ̀lú kí wọ́n sì ní àǹfààní sí orí ọ̀fẹ́ Ọlọ́run tí ń múni yè tí ń múni dé ìjọba ọlọ́run eléyìí náà ni ìpè tí ó ń kálukú tí wọ́n ń pè wá sí ìpè tí ọlọ́run pè mí pẹ̀lú rẹ sí ìpè tí ọlọ́run pè ọkùnrin tí ó ń pè obìnrin tí ó ń pè ọmọdé pẹ̀lú tí ó sì ń pè àgbàlagbà ẹ rí wípé nínú ìwé ìrere mọ́tíwù ní ọ̀sẹ̀ tí ó kọjá pàápàá jùlọ ìwé ìrere mọ́tíwù orí kẹwàá níbẹ̀ ni a ti rí ibi tí jésù ti kọ́kọ́ rán àwọn ọmọ ẹ̀yìn jáde láti tọ̀ àwọn àgùntàn ilé ìsírẹ́lì tí ó nù lọ kó tó di wípé àwọn pẹ̀lú di alágbára nínú Kristi kó tó di wípé ẹ̀mí mímọ́ tiẹ̀ wá bà lé wọn ní yàrá òkè ní ọjọ́ Pentikọ́sì nígbà tí Jésù gòkè rí ọ̀run tán níbi tí Jésù náà ti wá fi yé wọn wípé ẹ̀ kí wọ́n wàásù o kán lè jáde síta báyìí lọ sí Samaria lọ sí Judea àti ẹ lọ sí òpin ilẹ̀ ayé àmọ́ nígbà tí ó kọ́kọ́ rán wọn jáde nígbà tí ẹ̀mí mọ́ kò tí ì bà wọn ni a ti rí wọn wípé àwọn agboolé Ísírẹ́lì tí ó nù àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù tí mo sì ṣàlàyé rẹ̀ lọ́sẹ̀ tó kọjá wípé eléyìí sì ń pè wá ìpè náà sì wà síbẹ̀ dòní o pé ó yẹ kí bàbá kí ó lè pe ọmọ rẹ̀ tó ti sọnù lórí ètò lẹ́ẹ̀kan níbẹ̀ náà láti gbọ́ tí àlejò wa olùṣọ́àgùntàn tí a gbé wá sórí ètò láti jàdánà àwọn ìròyìn tí ó lọ pàápàá jùlọ ní agbo ilé ìgbàgbọ́ káàkiri àgbáláyé níbẹ̀ náà ni wọ́n ti fi tó wa létí wípé olùṣọ́àgùntàn tí ọmọ rẹ̀ tó fi di wípé <laughs> eh, ó wá yà kúrò lójú ọ̀nà ìgbàgbọ́ nígbà tí ó lọ́kọ ẹ́ kò tiẹ̀ wá rí kìrìsìtẹ́nì fẹ́ mọ́ òun pẹ̀lú ò lè dúró lórí ìgbàgbọ́ <clears throat> kò lè mọ lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ bàbá rẹ̀ kò lè mọ lórí ìpìlẹ̀ ìgbàgbọ́ tí a fi lé lọ́wọ́ nítorí wípé òye christianity gan òye òye ìgbàlà òye ìgbàgbọ́ òye irú àwọn ènìyàn bẹ́ẹ̀ torí pé ẹ̀kọ́ kristi gan ò tiẹ̀ wá kò múlẹ̀ ló irú àyà àwọn ènìyàn bẹ́ẹ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn ò lè tẹ̀síwájú nínú eré ìje ìgbàgbọ́ ìpè yẹn náà ni ó ń jáde sínú àwọn ẹni bẹ́ẹ̀ o pé bàbá tí ọmọ rẹ̀ ti ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ báyìí ló jẹ́ wípé ìwà tí àwọn ọmọ wọn ti ẹ̀ gan kò tiẹ̀ bá ìlànà ti Kristi mu tí ó sì jẹ́ wípé àwọn òbí wọn jẹ́ gbòógì nílé ìjọsìn tí wọ́n jẹ́ gbòógì nínú ìlànà àti ètò tí Jésù Olúwa gbé kalẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wọn yóò jẹ́ bí olùṣọ́ àbí díákónì ọkùnrin tàbí díákónì obìnrin ẹ̀ eh, tí wọ́n jẹ́ alàgbà nílé ìjọsìn tí àwọn ènìyàn sì ń wò wọ́n láwùjọ tí wọ́n ń wò wọ́n ládùúgbò wọn tí wọ́n ń wò wọ́n nílùú wọn pé èèyàn ọlọ́run ni wọ́n eh, àwọn ọmọ eh, kìrìsìtẹ́nì ni wọ́n olùṣọ́àgùntàn ni wọ́n wọ́n jẹ́ gbòógì wọ́n jẹ́ pàtàkì nílé ìjọsìn tí wọ́n lọ àmọ́ tó jẹ́ wípé irú àwọn ọmọ wọn ò rìn ní ìlànà tí àwọn bàbá àti ìyá yìí ń rìn ìpè náà wà fún irú àwọn ọmọ bẹ́ẹ̀ pé ẹ̀yin bàbá ẹ tọ àwọn àgùntàn ilé yín tó ti nù lọ o ẹ̀yin ìyá ẹ máa wá àwọn àgùntàn ilé yín tó ti sọnù yẹ wá wọn rí o <clears throat> bẹ́ẹ̀ náà ni ìpè náà ń jáde sí àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n ti lórí ọ̀fẹ́ láti bá Jésù pàdé wọ́n ti lórí ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ ìrere Jésù wọ́n ti jáde kúrò nínú òkùnkùn wọ́n ti jáde kúrò nínú ìgbèkùn ẹ̀sìn àwọn pẹ̀lú sì ti di òmìnira gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wípé ẹ̀yin yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ yín di òmìnira nígbà tí ìwọ náà ó wá ní jẹ́ ká mọ̀ wípé ẹ pé kí a kí a ra òtítọ́ yìí o kí a má sì ṣe tà á hmm? buy the truth and sell it not ẹ ra òtítọ́ yìí nígbà ẹ ti wá gba òtítọ́ yìí ní ìsinyìí ẹ wá nílò láti fi òtítọ́ yìí láti fi hàn àwọn bàbá àti ìyá yín tó dàbí ẹni wípé àwọn pẹ̀lú ìmọ́lẹ̀ òtítọ́ yẹn ò tí ì dọ́dọ̀ wọn ẹ tọ̀ ẹ kúkú tọ̀ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ gẹ́gẹ́ bí ìpè àkọ́kọ́ tí ó jáde nínú ìwé ìrere mọ́tì orí kẹwàá ẹnì ṣùgbọ́n ní ìsinyìí à ń tẹ̀ síwájú sí ìpè ẹlẹ́ẹ̀kejì ìpè ìrere náà ni o ìpè fún ìjèrè ọkàn àti ìsìn fún ọlọ́run a call for soul winning and uh, service to God nínú ìwé ìrere mọ́tì orí kejìdínlọ́gbọ̀n nígbà tí Jésù eh, tí ó jíǹde lẹ́yìn àjíǹde Jésù Kristi olúwa wa òun náà ni Jésù wá gbé tí a pè ní iṣẹ́ ìṣe this great commission tí ó wá gbé kalẹ̀ Jésù wá rán àwọn ọmọ ẹ̀yìn yìí ó wá rán wọn níṣẹ́ náà lẹ́ẹ̀kan sí ẹṣẹ́ gbàgbé pé ní àkọ́kọ́ nígbà tí Jésù ó rán wọn jáde wọ́n pe dáadáa Judas Iscariot náà sì wà pẹ̀lú wọn torí náà ní ìsinyìí ẹ̀rí wípé ẹni tí ó ti gbọ̀jẹ̀gẹ́ ẹni tí ò lè dúó ẹni tí ò lè gbàgbára ẹ̀mí mímọ́ ẹni tí ò lè dúó ti ìhìnrere náà títí dé òpin kò sí lára wọn mọ́ Jésù tún wá rán wọn padà jáde lẹ́lẹ́kejì ìrìn àjò yìí iṣẹ́ ìránṣẹ́ yìí ó ti wá kọjá agbo àwọn ọmọ agboolé Ísírẹ́lì tó nù lọ o ó ti wá di wípé láti wá tan ìrere náà kálẹ̀ káàkiri gbogbo àgbáyé wọ́n bẹ̀rẹ̀ kíka rẹ̀ láti ẹsẹ̀ kejìdínlógún sí ẹsẹ̀ ogún tí ó parí ìwé kíka ìwé ìrere mọ́tì ìwé kejìdínlọ́gbọ̀n ọ̀hún from verse eighteen to verse twenty ó ní jésù sì wá ó sì sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi ní ẹsẹ̀ kọkàndínlógún nítorí náà ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo kí ẹ sì mọ baptisi wọn ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo ti pa tí mo pa ní àṣẹ fún yín ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé àyànfẹ́ this is the great commission this is the call for soul winning ìpè fún ìjèrè ọkàn tí Jésù rán wa òun náà ni ó sọ nínú ìwé ìrere Mátíù yìí bákan náà bí a ti kà nínú ìwé ìrere Mátíù bákan náà ní orí kẹwàá nínú la tún kà báyìí o ní orí kejìdínlọ́gbọ̀n yìí lẹ́lẹ́ẹ̀kejì tí ó tún sọ wípé ẹ lọ ní ìsinyìí iṣẹ́ ìgbàlá ti parí lákọ̀ọ́kọ́ tí Jésù sọ wípé kí wọ́n lọ máa fọn rere rẹ̀ iṣẹ́ ìgbàlá ó sì ó sì wà on process nígbà náà iṣẹ́ ìgbàlá a sì ń ṣe é lọ́wọ́ nígbà náà Jésù ò tí ì kú lórí igi àgbélébùú torí náà yóò fẹ́ nira díẹ̀ fún àwọn ènìyàn wọ̀nyí láti lọ kéde Jésù láti lọ kéde iṣẹ́ ìgbàlá orí igi àgbélébùú Káfárì nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ò tí ì ṣẹlẹ̀ òun ló ṣe wí fún wọn wípé ẹ tọ̀ àwọn àgùntàn ilé Ísírẹ́lì tí ó nù lọ ẹ lọ pè wọ́n padà àwọn tí wọ́n ti sátọ̀ òrìṣà lẹ́yìn àwọn tí wọ́n ti ń wá ọlọ́run míì káàkiri àwọn tó dàbẹ́ ni wípé wọn ò dúró ẹ lọ pè wọ́n wọlé wá pé olùgbàlà ti dé o iṣẹ́ ìgbàlà a fẹ́ ṣe ní ìsinsìnyí àmọ́ nígbà tí a parí iṣẹ́ ìgbàlà tán ní káfárì lórí ní káfárì ọ̀hún ní gọ́gọ́tà níbi agbárí nígbà tí iṣẹ́ ìgbàlà parí tí Jésù wípé ó ti parí náà lẹ́yìn àjíǹde Jésù Kristi Great Commission yẹn wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìjèrè ọkàn wa bẹ̀rẹ̀ láti lè tàn káàkiri gbogbo àgbáyé ó wí fún wọn wípé ní ẹsẹ̀ kejìdínlógún bákan náà jésù sì wá ó sì sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a ti fi fún mi eléyìí gan ni àkọ́kọ́ ẹ má jẹ́ àgbàgbé àkórí tòní ni a pè ní ọkàn àánú fún ẹlẹ́ṣẹ̀ ọkàn àánú fún ẹlẹ́ṣẹ̀ òun náà ni à ń tẹ̀síwájú lónìí lórí ẹ̀kọ́ tòní tí a mú wá náà ohun tí ẹ wà kọ́kọ́ mọ̀ lélẹ́yìí o gẹ́gẹ́ bí ajínrere ọkàn òun ni wípé gbogbo agbára tó ń bẹ láyé àti lọ́run la ti fi fún ọ̀gá wa la ti fi fún olúwa wa ẹni tí ń ṣe Kristi Jésù ẹni tí ó sọ fún wa wípé kí a lọ wàásù ìrere torí náà ẹ má fòyà ẹ má bẹ̀rù ẹ mọ̀ wípé gbogbo kò sí agbára míì tí ó lè borí agbára Jésù Jésù wípé gbogbo agbára tí ń bẹ ní ayé àti ní ọ̀run ni a ti fi fún mi eléyìí náà ti kọ́kọ́ jẹ́ ìgboyà kan fún wa eléyìí náà ti kọ́kọ́ jẹ́ ẹ̀rí mọ jẹ́ mi rìn ṣó kan eléyìí ti kọ́kọ́ jẹ́ àrídájú kan eléyìí gan ti yẹ kó ti kọ́ fún èmi pẹ̀lú yín ní okun àti agbára ìgboyà láìsí ìbẹ̀rù pé agbára gbogbo tó léwu kò sí agbára míì tí ó lè dojúkọ agbára ti Jésù Kristi kò tún sí agbára míì láyé mọ́ bí bá lọ sínú ìwé Fílípì orí ẹsẹ̀ kẹsàn-án ó ní ọlọ́run sì gbéga gidigidi nítorí náà ó sì fún ní orúkọ kan tí ó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ Jésù kí gbogbo eékún kí ó máa wólẹ̀ ní orúkọ Jésù kí gbogbo àwọn kí ó máa jẹ́wọ́ agbára rẹ̀ àti àwọn ẹ̀mí tán bẹ lọ́run ni o àti àwọn ẹ̀mí tán bẹ lágbede méjì ọ̀run ni o àti àwọn ẹ̀mí tán bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ ni o àti àwọn ẹ̀mí tán bẹ nínú òkun ni o àti àwọn ẹ̀mí tí ń bẹ nínú afẹ́fẹ́ ni o gbogbo agbára èyíkéyìí tó lè wù kó jẹ́ ẹ̀mí kẹ́mi èyíkéyìí tó lè wù kó jẹ́ ìjọba kí ìjọba ipákípá tàbí agbára kágbára gbogbo wọn náà ti wà subjected tútù agbára jésù kristi ọlọ́run ti gbé e ga ju gbogbo wọn lọ ọlọ́run ti gbéga ju gbogbo ó gbéga ju above all principalities dominion gbogbo agbára yẹn gbogbo ìjọba ni o òun ni jésù ti ni jésù ti jù ni jésù ti fi àgbà hàn gbogbo agbára láyé àti lọ́run láti fi fún jésù olùgbàlà torí náà kò tún sí agbára ẹ̀rù mọ́ kò tún sí ìdẹ́rùbà kò tún sí wípé bó o la ṣe ṣe torí náà àkọ́kọ́ nìyẹn ẹ̀rí àrídájú àkọ́kọ́ ni wípé ẹni tí ó bá ti ṣetán láti jẹ́ ìpè ìjèrè ọkàn láti wàásù ìrere Jésù láti tan ìmọ́lẹ̀ rẹ̀ káàkiri àgbáyé ohun àkọ́kọ́ tó ní ni wípé tóun bá ti jẹ́ ojúlówó ọmọ Jésù tó jẹ́ ojúlówó ọmọ lẹ́yìn Jésù tí kì í ṣe wípé ẹ̀ ń ta fẹ́ jẹ là ń wá káàkiri rárá o tó ṣe é jẹ́ níwùlì tó jẹ́ wípé ọkàn àánú fún ẹlẹ́ṣẹ̀ ló ní pé kí àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọ́n má bàa ṣègbé ló ṣe fẹ́ máa kéde ìrere Jésù ohun kan ti sátẹ̀ fún àrídájú kan wà fún ni wípé irú ẹni bẹ́ẹ̀ ogun kì í borí wọn agbára Jésù gbénu wọn gbogbo tí wọ́n bá ń dè jésù yóò máa bá wọn dé gbogbo tí wọn bá ń tú òun náà ni jésù yóò máa bá wọn tú gẹ́gẹ́ bí jésù ti sọ fún pétérù wípé gbogbo tó bá dè láyé ẹn là dè lọ́run gbogbo tí ìwọ náà bá tú láyé òun náà là tú lọ́run torí wípé gbogbo agbára tí ń bẹ láyé àti lọ́run láti fi fún jésù olùgbàlà ẹlẹ́ẹ̀kejì ní verse nineteen ẹ̀ ó ní nítorí náà ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo so now eh, commandment ni go ye therefore and teach all nations so iṣẹ́ ìjèrè ọkàn ó jẹ́ iṣẹ́ ìkọ́ni ẹ rí i wípé mo sọ fún yín wá lọ́sẹ̀ tó kọjá mo ní five offices yẹn eh, eh, five fold of ministry ta níyẹn pé apostoli wòlíì eh, ajínrere olùṣọ́àgùtàn àti olùkọ́ni mo ní ẹ̀rí pé ajínrere òun ló wà láàrin òun ló kó méje tàkọ́kọ́ apostoli àti wòlíì òun ló mú báyìí ló mú lẹ́nu ló so pa pẹ̀lú pẹ̀lú olùṣọ́ àgùntàn àti olùkọ́ni ẹ rí wípé nǹkan kan náà ni hallelujah so iṣẹ́ ìjèrè ọkàn yóò òun ní iṣẹ́ ìkọ́ni náà ni ẹ rí wípé jésù bákan náà gbogbo ọ́fíìsì márùn-ún yìí òun ni jésù lò torí náà àwọn àpọ́stélì yẹn òun náà ló tún rán jáde báyìí pé kán lọ ṣe iṣẹ́ àjèrè ọkàn torí náà jésù kan náà ni gbogbo wa ń ṣiṣẹ́ fún bóyá wòlíì ni ọ́ ni o bóyá ajíhìnrere ni ọ́ ni o bóyá olùṣọ́àgùtàn ni ọ́ ni o bóyá olùkọ́ni ni ọ́ ni o bóyá àpọ́sẹ̀lì ni ọ́ ni o kò níge kì í ṣe pé ìkan ju ìkan lọ ìkejì rárá o gbogbo wọn ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ alábàáṣiṣẹ́pọ̀ ni ẹ̀bí ìwọ gẹ́gẹ́ bí ẹ̀bùn tí a fi fún ni a fún ẹnìkan ní ẹ̀bùn láti lè kọ́ni dáadáa gẹ́gẹ́ bí olùkọ́ni gẹ́gẹ́ bí tíṣà tí ó máa ń sọ àwọn ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n gbogbo wọn náà náà gbọ́dọ̀ lè ṣiṣẹ́ ní ìkórìtà bí akọni ṣùgbọ́n àwa ní ẹ̀bùn ọ̀hún jura wa lọ àwọn kan wá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni àwọn kan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùṣọ́àgùntàn àwọn kan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ajèrè ọkàn àwọn kan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì àwọn kan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí apostoli so gbogbo wa yìí ní tí a sì gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí náà ni ó wà nínú ìwé Mátíù orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkàndínlógún yìí tó ní go ye therefore and teach all nations baptizing them in the name of the father and of the son and of the holy ghost nítorí náà ẹ lọ ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo kẹsì máa baptise wọn ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí gbogbo bí tẹ bá ti wá ń dé tẹ bá ti ń fi ìrere jésù hàn wọn tẹ bá ti ń wàásù fún wọn tí wọn pẹ̀lú bá sì ti ń jẹ́wọ́ jésù lólúwa tó lùgbàlà ohun tó tẹ̀lé ni wípé ẹ máa kọ́ wọn ní ọ̀rọ̀ ọlọ́run ẹ bá ṣe kọ́ wọn tí wọ́n sì ti mọ ọ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ẹ mọ baptist wọn lórúkọ ọlọ́run baba àti ní ti ọmọ yìí àti ní ti ẹ̀mí mímọ́ nígbà tó wá di ẹsẹ̀ ogún ó ní kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo pa ní àṣẹ fún yín ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé another assurance tí jésù tún fún wa nìyẹn o assurance míì tí ìfinilọ́kànbalẹ̀ ní ìdíyẹ́sì tó wà ní wípé òun wà pẹ̀lú wa nínú iṣẹ́ ìjèrè ọkàn oh my god òun wà pẹ̀lú wa ẹ rí wípé níbẹ̀ gan ni assurance wà níbẹ̀ ni certainty wà nínú iṣẹ́ ìjèrè ọkàn nínú iṣẹ́ ìjèrè ọkàn yìí ẹ mọ̀kànjá roko ti iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì nìkan ẹ pé ẹ̀ka máa ríran hmm, nínú gbogbo iṣẹ́ ìránṣẹ́ yẹn ibi tí Jésù ti ń fi ọwọ́ sọ̀yà fún alẹ́lẹ́ mo wà pẹ̀lú yín tó bá jẹ́ pé nípa ká kéde ìrere yìí tó wá jẹ́ nípa pé ká wàásù yín lérè torí náà bàbá màmá ẹ̀yin ẹ má bẹ̀rù pé báwo ni wọ́n ṣe sọ fún ẹ má bẹ̀rù wọn pé ẹ kíṣẹ́ ọmọ bá àbọ̀ lọ́wọ́ mi mi ò nílé wàásù fọ́gà mi rárá jésù sọ wípé kíyèsí ó ní hmm, ẹ kí ẹ máa lọ ó ní kí ẹ máa lọ kọ́ wọn láti kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo pa ní àṣẹ gbogbo àṣẹ jésù yẹn ẹ̀yin ẹ máa sọ fún wọn gbogbo tí jésù sọ pé ká má ṣe yẹn ẹ̀yin sọ fún wọn pé jésù ni a má ṣe báyìí ní jésù ní ká ṣe ẹ sọ fún un pé jésù ní ká ṣe báyìí jésù ní ká fẹ́ràn ara wa ẹ ó ní ká fẹ́ràn ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ara wa ẹ jẹ́ kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ àṣẹ jésù ni torí náà má bẹ̀rù láti sọ ó ní tó bá wá di wípé ó wá ń bẹ̀rù pé ẹ ọ̀gá mi ni àbí ẹ̀gbọ́n mi ni bàbá mi kó máa lọ kọ̀ mí lọ́mọ tí n bá fi ìrere hàn bàbá mi báyìí torí wípé kì í fẹ́ gbọ́ ti jésù kó má bàa sọ wípé òun kọ̀ mí lọ́mọ jésù sọ wípé rárá ó ní kíyèsí ó ní ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé so eléyìí assurance yìí ni wàá gbé sínú ẹ jẹ́ gbàgbé pé ní ìbẹ̀rẹ̀ ní verse eighteen ló ti sọ wípé gbogbo agbára tí ń bẹ ní ayé hmm, gbogbo agbára tí gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a ti fi fún mi torí náà o ò lọ nípa agbára tìyẹ tó o bá ti ní lọ́kàn pé òun lọ nípa ọgbọ́n rẹ kó ń lọ nípa agbára rẹ láti lọ láti lọ yí lọ́kàn padà kò sẹ́nikẹ́ni tí ó lè yí ẹnìkejì lọ́kàn padà bí kò ṣe Jésù tìkára rẹ̀ ó sọ nínú ìwé ìrere fún wa wípé ó ní ó ní ẹnikẹ́ni ò lè tọ̀bí wa bí kò ṣe pé bàbá mi ti ń bẹ ní ọ̀run tí ó bá fà wá ẹni tí Ọlọ́run bá fà wá ni torí náà you now go in the power of the Lord Jesus Christ gbogbo agbára tí ń bẹ láyé àti lọ́run ló ṣe gbọ́dọ̀ lọ́wọ́ wàásù ìrere má lọ pẹ̀lú òye rẹ nìkan tó mọ̀ nítòótọ́ o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa kẹ́kọ̀ọ́ bíbélì lọ́sàn àti lóru o gbọ́dọ̀ ní ìmọ̀ bíbélì o gbọ́dọ̀ ní ìmọ̀ jésù kristi o gbọ́dọ̀ ní ìmọ̀ ìgbàgbọ́ ní tó fẹ́ wàásù lé lórí fine o gbọ́dọ̀ ní dáadáa o gbọ́dọ̀ jẹ́ ẹni torí bíbélì sọ fún wa wípé kí a máa kẹ́kọ̀ọ́ ní eh, study to show yourself approved pé ìwọ gan o yanrantí eh, gẹ́gẹ́ bí paul ṣe gba timothy nímọ̀ràn nìyẹn àwa náà ní tòótọ́ a gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ bíbélì ọ̀hún a gbọ́dọ̀ rí wípé adáńtọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run yẹn ní sísọ ní tòótọ́ a gbọ́dọ̀ rí wípé pé ọ̀rọ̀ bíbélì yẹn gan kó yé wa ọ̀rọ̀ ọlọ́run yẹn gan tá à ń sọ fáwọn èèyàn a gbọ́dọ̀ rí dájú wípé ọ̀rọ̀ náà yé wa àmọ́ síbẹ̀ nígbà tí ẹ bá wá lọ wàásù fún àwọn ènìyàn nígbà tí ẹ bá wá kéde fún àwọn ènìyàn ẹ wá gbọ́dọ̀ kéde pẹ̀lú ọgbọ́n orí yín ẹ gbọ́dọ̀ máa rò wípé ọ̀rọ̀ ẹnu yín yẹn bó ṣe dùn yẹn lẹ́ẹ̀ jèrè ọkàn wọn rárá o Hmm? Don't give them a sugar-coated sermon, but give them the true word of God. Ẹ máa ń kàn sọ ọ̀rọ̀ dídùn asán ọ̀rọ̀ ẹnu asán lásán ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ní tòótọ́ ẹ sì wá ní lọ́kàn wípé èmi kọ́ ni mo fẹ́ jèrè ọkàn èmi kọ́ ni mo fẹ́ yí lọ́kàn padà bí kò ṣe Jésù tìkára rẹ̀ bí kò ṣe ọ̀rọ̀ ọlọ́run tìkára rẹ̀ ni ó ṣe kíni ni ó yí padà bí kò ṣe agbára ọlọ́run tí ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run yẹn gangan torí wípé bíbélì fi yí wa wípé jésù ni ọgbọ́n ọlọ́run jésù kristi òun ni agbára ọlọ́run torí náà ọ̀rọ̀ ọlọ́run ní agbára bíbélì sọ wípé ọ̀rọ̀ ọlọ́run pé ó yára ó ní ó mú ju ìdàkídà olójú méjì lọ hmm? torí náà ọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ yẹn lẹ́ ó ti gbàgbọ́ nínú ọ̀rọ̀ jésù ni ìgbàgbọ́ yín yóò wà kì í ṣe nínú ara yín ẹ jẹ́ kí ìgbàgbọ́ yín wà nínú agbára Jésù pé Jésù ó lágbára láti ṣe ó ní kíyèsí mo wà pẹ̀lú yín nígbà gbogbo kò sọ wípé láàárọ̀ nìkan lòun wà pẹ̀lú wa kò sọ wípé lọ́sàn-án nìkan lòun wà pẹ̀lú wa kò sọ wípé lálẹ́ nìkan lòun wà pẹ̀lú wa nígbà gbogbo anytime nígbà tó wà nínú mọ́tò má bẹ̀rù láti wàásù Jésù ẹ ọ̀pọ̀lọpọ̀ ní ó bẹ̀rù bó ni wọ́n ṣe korúkọ Jésù bó ni wọ́n ṣe sọ fún ẹ pé kẹjá gbàdúrà báyìí ẹ bí yàwó tiẹ̀ ti wojú àwọn tó wà nínú ọkàn pé ẹ ó fẹ́ dàbẹ́ni wípé kò tiẹ̀ jésù olúwa jésù olúwa agbára rẹ̀ ń gbénu rẹ̀ inú jésù yẹn ló fi ìgbàgbọ́ rẹ sí lórúkọ jésù yẹn ló fi wàásù fún wọn ó wàá gbà ó ní ìgboyà láti sọ wípé ẹ jẹ́ ká gbàdúrà torí náà ó ní mo wà pẹ̀lú yín nígbà gbogbo mo jẹ́ inú mọ́tò ló ti lórí ọ̀fẹ́ láti wàásù jésù ni mo jẹ́ ibùdókọ̀ ni gbàgbọ́ pé jésù wà pẹ̀lú rẹ níbẹ̀ mo wà pẹ̀lú yín nígbà gbogbo mo jẹ́ láàrin ọjà ni mi tó ti ń tajà rẹ sọ fún ẹni tó ń bá ọ rajà gan ẹni tó ń wá nájà lọ́wọ́ rẹ ibẹ̀ náà ló ti bí ẹ bá ti jọ nájà èlò lata èlò ní kinní kan ẹ̀bẹ̀ ni mọ́mì ṣe tiẹ̀ ti gbọ́n pa jésù olúwa wa náà ẹ fi lọ̀ wọ́n níbi iṣẹ́ yín ẹ fi jésù yàn fún wọn gbogbo bí tẹ́ ẹ bá dé ẹ mọ sọ̀rọ̀ nípa jésù ẹ mọ ìyanu ìgbàlà ní pàápàá torí lè gan ni ojúlówó iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí Jésù wá ṣe láyé ó ní ìgbàlà ọkàn pé kí ẹlẹ́ṣẹ̀ kí ó lè yè pé kí ọmọ ègbé kí ó lè di ọmọ ìyè kí a má bàa lọ sọ́run àpáàdì ṣùgbọ́n kí a lè lọ sí ìjọba ọlọ́run ní inú ìyè àìnípẹ̀kún kí àwa pẹ̀lú kí ó lè ṣe kí ni kí a lè wà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ bá lọ sínú ìwé mọ́ọ̀kù bákan náà ìwé mọ́ọ̀kù ní ẹ rí i pé mark sixteen fifteen ìwé mọ́ọ̀kù ìpè náà ni jésù náà tí ó sọ fún àwọn ọmọlẹ́yìn bẹ́ẹ̀ mark sixteen fifteen níbí ó ní ó sì wí fún wọn pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì máa wàásù ìrere fún gbogbo ẹ̀dá ní ẹsẹ̀ kẹrìndínlógún wá ní ẹni tí ó bá gbàgbọ́ tí a bá sì baptisi rẹ̀ yóò là ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi ilé yìí ẹ gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn bàbá àti màmá tó wò mí nínú ilé yẹn ẹni tó bá ti gbàgbọ́ nínú Jésù Olúwa yìí tá à ń sọ yìí ẹni tí ó bá gbàgbọ́ tí a bá sì baptist rẹ̀ òun ni yóò là only such person will be saved he that believe ní verse sixteen hmm? the gospel according to St Mark Mark sixteen verse sixteen ó ní he that it and is baptized shall be saved but he that it not shall be damned ẹni tí ó bá gbàgbọ́ tí a bá sì baptist rẹ̀ <laughs> a gbọ́dọ̀ ṣe baptist yẹn ní ìrìbọmi ẹni tí ó bá gbàgbọ́ tí a bá wá ṣe ìrìbọmi fún ó ní yóò là irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ìdálẹ́bi irú ẹni bẹ́ẹ̀ kò ní lọ sọ́run àpáàdì irú ẹni bẹ́ẹ̀ ti di ọmọ ọlọ́run nìyẹn ó ní ṣùgbọ́n ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi mo gbàdúrà fẹ́ni tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yẹn bàbá àti mọ̀mọ́ yẹn lórúkọ Jésù ẹ ò ní jẹ̀bi o ìdálẹ́bi ò ní jẹ́ ti yín o torí náà ẹni tó bá gbàgbọ́ nìkan ni ò ní ní ìdálẹ́bi nígbà tí a bá dé ẹ̀fẹ̀ seventeen láti jẹ́ kí ẹ̀yin ajínrere tí mò ń bá sọ̀rọ̀ yìí bàbá àti mọ̀mọ́ yẹn tẹ bá ti jẹ́ onígbàgbọ́ ẹ ti di ajínrere o iṣẹ́ ajínrere ni fún gbogbo kìrìsìtẹ́nì o ẹ ẹ kì í ṣe èmi nìkan la ajínrere ẹ̀yin náà ajínrere ni o ẹ in one capacity or the other ní gbogbo ibi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ tí yín ó lè jẹ́ bí ọjà yín yẹn lẹ́ẹ̀tì ra máa sọ àbíyá tract lẹ́yìn ó print ní tiyín tẹ́ra máa pín ládùúgbò yín nígbà tẹ́ bá ráyè jókòó láàrin àdúgbò nírọ̀lẹ́ bàmọ́ tó wá ń kí yẹn ẹ ti fi Jésù lọ hmm? ní capacity kọ̀ọ̀kan tí ẹnìkọ̀ọ̀kan wá ní ní agbègbè wa bóyá níbi iṣẹ́ nílẹ̀ yín ti lórí ọ̀fẹ́ yẹn ni ẹ sáré sọ ọ̀rọ̀ Jésù ọ̀hún bẹ́ẹ̀ ẹ̀bí aláàárín ọjà ni ẹ sáré sọ ọ̀rọ̀ Jésù ọ̀hún níbẹ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ ní nínú níbùdókọ̀ ni ẹ fẹ́ wọ mọ́tò ní ẹ lórí ọ̀fẹ́ láti fi Jésù hàn ẹni tó ti ẹ̀bèrè ọ̀nà lọ́wọ́ yín gan ẹ tún fi Jésù lọ ẹ wà ní àmì ìdánilójú yìí o ní ẹsẹ̀ kẹtàdínlógún nínú ìwé ìrere mọ́kù orí kẹrìndínlógún Mark sixteen verse seventeen ó ní àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi ni wọ́n wàá máa lé àwọn ẹ̀mí èṣù jáde wọ́n sì máa fi èdè tuntun sọ̀rọ̀ ní ẹsẹ̀ kejìdínlógún ó ní wọ́n sì máa gbé ejò lọ́wọ́ bí wọ́n bá sì mú ohunkóhun tí ó ní oró kì yóò pa wọ́n lára rárá wọ́n ó gbé ọwọ́ lé àwọn olókùnrùn ara wọn yóò dá náà eléyìí ni conviction tó wà ní ìgbàgbọ́ tó wà ní leléyìí ó rí wípé ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run ó sì gbàgbọ́ pé àmì jésù ó ní àmì tí ó máa bá àwọn tí wọ́n wàásù rere lọ nìyí o pé ẹ wọ́n ní orúkọ mi ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde ẹ máa gbàdúrà fún àwọn èèyàn ẹ gbàdúrà fún orílẹ̀-èdè nàìjíríà ẹ gbàdúrà fún orílẹ̀-èdè haiti ẹ gbàdúrà fún orílẹ̀-èdè afghanistan ẹ máa gbàdúrà ẹ wà nígbà pọ́pọ́ àdúrà tẹ́ ń gbà fún wọn yẹn bó ṣe kíni bó gbà kò sí àdúrà tẹ́ máa gbà fún wọn ju ni pé jésù ó yà lọ gbọ́kàn wọn là ní afghanistan oh my god jésù ń retí àwọn kejì ó gbàdúrà fún àwọn taliban yẹn pé jésù ìwọ tó bá Pọ́ọ̀lù tó bá Pọ́ọ̀lù àpọ́sítélì pàdé nígbà tí sì ń jẹ́ Sọ́ọ̀lù ẹ́ ẹ́ nígbà tó bá Sọ́ọ̀lù pàdé lójú ọ̀nà Damos ìbí Jésù náà ni Sọ́ọ̀lù ó ṣe ju àwọn Taliban yìí lọ nígbà náà ó ṣe ju àwọn Boko Haram yìí lọ nígbà náà ṣùgbọ́n Jésù bá pàdé lójú ọ̀nà Damasku níbi tó ti ń pinnu pé e, e, ó tún fẹ́ lọ ṣèkà lọ́jọ́ náà ni ó tún fẹ́ lọ pa àwọn Kìrìsìtẹ́nì lọ́jọ́ náà ni àmọ́ Jésù yọ sí ní ẹsẹ̀ kò gbèjì ọ̀nà Jésù yọ sí lójijì Jésù farahàn ìfọ́jú dé bá Sọ́ọ̀lù lẹ́sẹ̀kẹsẹ̀ ó di jànàjànà ó di akíkanjú ọkùnrin rẹ̀ ó dojó ó ṣubú lulẹ̀ torí wípé agbojú rẹ̀ lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ náà jésù farahàn ìtara àtàdúrà àwọn èèyàn kan ni tí àwa ọmọ ọlọ́run bá lè ní irú ìtara bẹ́ẹ̀ tí a bá lè gbàdúrà fún orílẹ̀-èdè afghanistan pé àwọn taliban tó wà níbẹ̀ yìí àwọn agbésùmọ̀mí yìí àwọn boko haram yìí pé kí jésù olúwa kí ó bá ọkàn wọn pàdé bí ó ti bá ọkàn sọ́ọ̀lù pàdé ọlọ́run mi lè ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́run mi lè bá ọkàn wọn pàdé ó lè ó yí wọn lọ́kàn padà ẹ rí pé wọ́n débẹ̀ ní ọ̀tọ̀ tí wọ́n ní tẹ́lẹ̀ yóò yí padà ẹ à jáde tí inú àwọn ènìyàn bẹ́ẹ̀ àwọn èèyàn bíi Paul ìgbàanì tí ó wà yí padà tó jẹ́ wípé láàrin àwọn Taliban fúnra rẹ̀ ní wàá ló mọ wàásù fún wọn pé ẹ̀yin Boko Haram yìí ẹ̀yin àkẹ́dà yìí ní tá a máa ń ṣe yóò máa bójú mu tí ó jẹ́ wípé ìwàásù tiẹ̀ gan ni yóò wà lékè tí ó jẹ́ wípé òun gan ni yóò máa tú àwọn àṣírí agbésùmọ̀mí yẹn ọlọ́run ń retí àwọn ènìyàn tí ó lè gbàdúrà fún wọn àwọn tí wọ́n lè fi àdúrà ṣiṣẹ́ ìjèrè ọkàn àwọn tí wọ́n lè mọ fàdúrà ran wọn lọ́wọ́ torí bí ẹ bá ṣe ń wàásù fún àwọn èèyàn náà lẹ ti gbọ́dọ̀ máa gbàdúrà fún wọn ẹni tí mo bá sọ̀rọ̀ lánàá yẹn olúwa gbọ́kàn rẹ̀ là olúwa gbọ́kàn rẹ̀ là ìrànlọ́wọ́ tó tó yẹn ò tún sí o kò sí ìrànlọ́wọ́ tó tún ga jù bẹ́ẹ̀ lọ kò sí ìrànlọ́wọ́ tó lè ṣe fún ọmọ ẹnìkejì rẹ ju wípé kó fàdúà àti ọ̀rọ̀ ọlọ́run ràn lọ́wọ́ pé kí ó lè di ọmọ ìgbàlà bó kọ́lé fún ó jù bẹ́ẹ̀ lọ bó hmm? bá kọ́lé fún yàn Tora ra mọ́tò fún ó rán nílùú èbó gbogbo wọn yẹn dá o ṣùgbọ́n èyí tó dáa ju àwọn tí mo sọ yẹn lọ òun ni wípé tí o bá lè ràn lọ́wọ́ kí o di àtúnbí kí o di ọmọ ìgbàlà onítọ̀hún ṣe oríire tó ga jù lọ láyé oríire tó ga jù ire tó ga jù ìrànlọ́wọ́ tó ga jù tó lè ṣe fún ènìyàn òun ni wípé kí o jẹ́ kí o mọ Jésù lólúwa àti olùgbàlà rẹ̀ kò jẹ́ kó mọ jésù náà lójúlówó ni o ẹ tí n ṣe pé ó kàn ó kàn gbà á ní yọ̀bẹ́yọ̀bẹ́ tó kàn gbà á ní rárá tó mọ jésù lójúlówó tó mọ ojú ọ̀nà ìyè tíru ẹni bẹ́ẹ̀ dọ́mọ ìgbàlà tí ò dọ́mọ ìgbé tí ò lọ́sọ̀rùn àpáàdì oore tó da oore tó ga jù láyé lọ́run ló ṣe fún yẹn àlàáfíà ọlọ́run kó máa bá wa gbé o ẹ̀tọ́rí náà ọkàn àánú fún ẹlẹ́ṣẹ̀ irú ọkàn o ó yẹ kí a máa wo orílẹ̀-èdè Afghanistan lọ́wọ́lọ́wọ́ báyìí pé olúwa àwọn kìrìsìtẹ́nì tó wà ń bẹ̀ àwọn mùsùlùmí náà tó wà ń bẹ̀ ó yẹ kí a máa wò ó pàápàá jùlọ ẹni wípé ogun tí wọ́n máa gbé tira wọn báyìí ìpànìyàn inúnibíni tí ó máa ṣẹlẹ̀ irú àwọn kan bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí wọ́n bá pa báyìí bí orílẹ̀-èdè bí àwọn àjọ àgbáyé bá dìde sí wọn báyìí tán bẹ̀rẹ̀ sí kó náà bọ́n yára wọn tí wọ́n tán àwọn Taliban yẹn èyí tó bá kú nínú wọn àwọn agbésùmọ̀mí yẹn tó bá kú nínú wọn tán kú láì ní Jésù èyí náà ti mọ̀ pọ́nrún àpáàdì náà ń lọ torí náà ó yẹ kí a ní ọkàn àánú fún wọn báyìí pé Olúwa kò mọ̀ yẹ kí àwọn ènìyàn wọn yóò ṣègbè torí náà ló yẹ kí a máa gbégbésẹ̀ láti wàásù Kristi fún àwọn ènìyàn Kristi ní ìfẹ́ Kristi ní ìgbàlà Kristi ní orí ọ̀fẹ́ ẹni tí ó ẹni tó bá ti ní Kristi ó ti ní ìfẹ́ ìfẹ́ Ọlọ́run yóò máa gbénu ẹ̀ torí Kristi ní ìfẹ́ Ọlọ́run yóò wá rí wípé yóò máa bá ọmọnìkejì rẹ̀ gbé pẹ̀lú ìfẹ́ yóò máa bá wọn gbé láyọ̀ àtàláfíà kò ní lè ro ibi sọ́mọ ẹnìkejì ẹni tó bá ní Kristi sínú kì í ro ibi ru ọmọ ẹnìkejì rẹ̀ Kristi ní ìgbàlà ẹni tó bá ti ní Kristi Jésù yìí òun ni ọkàn rẹ̀ yóò wá fàsúmọ́ tó fàsọ́dọ̀ Ọlọ́run a gbọ́dọ̀ ní ọkàn àánú fún àwọn ẹlẹ́ṣẹ̀ yìí o a gbọ́dọ̀ máa rò àwọn kìrìsìtẹ́nì tó wà ní orílẹ̀ Afghanistan lọ́wọ́lọ́wọ́ báyìí àdúrà wa ní lákòókò yóò gbọ́dọ̀ gbóná ká máa gbàdúrà fún wọn pé Olúwa kí ìgbàgbọ́ wọn ó má ṣe yẹ̀ ká má ṣe sẹ́ jésù orí ọ̀fẹ́ àti okun tí wọ́n fi ní fi sẹ́ jésù ààbò jésù kí ó lè dájú lé wọn lórí kí ọlọ́run kí ó gbà wọ́n ńbẹ̀ àwọn tí ó sì jẹ́ wípé àwọn agbésùmọ̀mí àwọn àwọn oníkúpa ni àwọn onínúbíni onínúbíni ìtàn ṣe nínúbíni sí àwọn ọmọ ọlọ́run pé kí ọlọ́run kí ó fọwọ́ tọ́ wọn lọ́kàn tí ó gba ọkàn wọn là bí ó ti gba ọkàn paul àpòsílì náà là gbogbo wọ̀nyí náà ni à ń retí orílẹ̀-èdè Haiti náà kọ́ ìṣẹ̀lẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ lọ́wọ́ lára àwọn ènìyàn tó over one thousand four hundred souls tí wọ́n ti gbẹ́mìí mì nínú ìṣẹ̀lẹ̀ earthquake ọ̀hún àti hundreds of people tó yẹ pé àti wọn tí ì rí wọn báyìí wọ́n sì ń wá wọn kiri they are missing àwọn yẹn ó yẹ kí ọkàn wọn ó yẹ kí ó jẹ wá lógún ìgbàlá ọkàn wọn ó yẹ kó jẹ wá lógún o torí irú àwọn ènìyàn yẹn over one thousand four hundred tán kú yẹn tán bá lọ ní Jésù tán kú bẹ́ẹ̀ níbo náà fẹ́ yọrí ẹ̀ sí tí wọ́n bá ní ìgbàlá ọkàn níbo náà fẹ́ yọrí ẹ̀ sí so agbọ́ èrèdí nìyẹn tó ṣe yẹ ká ó ní Jésù wípé mo sọ lọ́sẹ̀ tó kọjá fún wa nínú ìwé ìrere jọ Jòhánù orí kẹsàn-án ẹsẹ̀ kẹrin ó ní èmi kò lè ṣàì má ṣiṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí ń ṣe ọ̀sán ó ní òru ń bọ̀ wá tí ẹnikẹ́ni ò ní lè ṣiṣẹ́ ìwé ìrere Jòhánù orí kẹsàn-án kẹrin ni mo kà fún yín yẹn torí náà ká ní àwọn ènìyàn ti wàásù fún irú àwọn ènìyàn yẹn tí wọ́n ti dòkú tàbí tí wọ́n ti sọnù ṣe mọ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n ti bá Jésù pàdé kó tó di wípé ọlọ́jọ́ dé kó tó di wípé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ torí náà Jésù ń retí àwọn ènìyàn ọkàn àánú fún ẹlẹ́ṣẹ̀ àwọn tí yóò máa káàánú àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ́ mọ́mì dádì ẹ ń wo sìsá yẹn ẹ ló múra bí alágbèrè ẹni ẹ torí náà ẹ má fẹnu dájọ́ ẹ pé eléyà alágbèrè ni onípanṣágà ni ọmọ ọ̀run àpáàdì ni ó yẹ kí bó nígbà tí ẹ bá rí ọmọ tí ó ń wọṣọ ìhòòhò yẹn bó ló ṣe ń rí lọ́kàn yín nígbà tí ẹ bá rí bùrọ̀dá tó kàn ń mugbó káàkiri àdúgbò yẹn ẹ tó ń ṣe jàgídíjàgan yẹn bó ló ṣe rí lọ́kàn yín ó yẹ kí ọkàn yín ó gbọgbẹ́ fún wọn pé ah kò sí irú ọkàn báyìí kò yẹ kó lọ sọ́run àpáàdì o kì í wá ti pé kẹ́ ẹ dájọ́ wọn kì í wá ti ẹ wàá fi ọgbọ́n wàásù fún wọn ẹ wàá fi ìrẹ̀lẹ̀ wàásù fún wọn ẹ wá bẹ́ẹ̀ bá ṣe wá fìrẹ̀lẹ̀ wá súnmọ́ lẹ́ ẹ ti kọ́kọ́ máa fi ọkàn wọn lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ ẹ ti kọ́kọ́ máa gbàdúrà fún wọn ah, ọmọbìnrin tó wà ládùúgbò wa ẹ tó jẹ́ wípé ìhòòhò ni máa ń jáde ṣáì táwọṣọ ìhòòhò ẹ tí yóò múra bíi jésìbẹ́lì yìí ẹ máa ti kọ́kọ́ máa fi orúkọ rẹ̀ tẹ́ mọ̀ ẹ àtọ́ ẹ máa fi ọkàn rẹ̀ fún gbàgbàdúrà fọlọ́run olúwa bọ́kàn ọmọdébìnrin là ẹ bọ́kàn sísá yìí là ẹ kò yẹ kó kò yẹ kó lọ sọ́run àpáàdé ẹ ti kọ́kọ́ fi ọ̀rọ̀ rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ tẹ́ ti kọ́kọ́ máa fi àdúrà ràn lọ́wọ́ nígbà náà lẹ́ẹ̀tù wá tún fọ́ nígbà tẹ́ bá tún wá gbàdúrà fún dáadáa tí ó mọ̀ tẹ́ ẹ ń gbàdúrà fún lójoojúmọ́ ọlọ́run pé ọlọ́run mà fẹ́ràn rẹ jésù fẹ́ràn rẹ a gbọ́dọ̀ máa wo wọn pé àwọn ọmọ ìgbé ẹ má fojú wo ẹnikẹ́ni bí ọmọ ìgbé torí pé jésù ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà àwọn ọkàn wọ̀nyí ni jésù torí ẹ̀ wá sáyé tí wá kú lórí igi àgbélébù a gbọ́dọ̀ ní ọkàn àánú fún àwọn ẹlẹ́ṣẹ̀ a gbọ́dọ̀ dàbí ọkùnrin tí à ń pè ní Jónà ẹni tó fẹ́ jẹ́ kí Nínéfè ó ṣègbé ẹni tí Ọlọ́run náà láti lọ wàásù fún Nínéfè kan lè yí padà kúrò lójú ọ̀nà wọn ṣùgbọ́n tó yarí pé rárá o òun ò ní sọ fún wọn ẹ a gbọ́dọ̀ ní irú ọkàn Jónà ṣùgbọ́n a gbọ́dọ̀ ní ọkàn bí ọkàn Jésù bí ọkàn Mósè ẹ̀rí Mósè ní ìwé Ẹ́kísódù orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ẹni tí ó gbà tó ní kí Ọlọ́run kí ó pa orúkọ tòun rẹ́ torí àwọn ọmọ Ísírẹ́lì ẹni tí ó gbà láti sọ ẹ̀mí rẹ̀ nù nítorí àwọn ọmọ Ísírẹ́lì torí pé ọkàn rẹ̀ gbọgbẹ́ kò fẹ́ kí Ísírẹ́lì ó ṣègbé irú ọkàn bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ní o gẹ́gẹ́ bí ajínrere gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹni tí ọlọ́run gẹ́gẹ́ bí onígbàgbọ́ tí kristi fẹ́ kí gbogbo wa kí ajá ajínrere kí a ṣiṣẹ́ ìjèrè ọkàn ìpè fún ìjèrè ọkàn àti ìsìn fún ọlọ́run ọkàn àánú tí a gbọ́dọ̀ ní fún ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni jésù ní irú ọkàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wo ìwé ìrere johannu orí kẹjọ john chapter eight ẹ̀rújáwo verse four to eleven john chapter eight ìwé ìrere johannu wọ́n wí fún pé olùkọ́ni á mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe nínú ṣíṣe pàápàá ǹjẹ́ nínú òfin Mósè pàṣẹ fún wa láti sọ irú àwọn bẹ́ẹ̀ ní òkúta pa ṣùgbọ́n ìwọ ha ti wí èyí ni wọ́n ń wí wọ́n ń dán wò kí wọ́n bá lè rí ohun láti fi sùn ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀ ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti bi léèrè síbẹ̀síbẹ̀ ó gbé ara rẹ̀ sókè ó sì wí fún wọn pé ẹni tí ó bá ṣe aláìṣẹ̀ nínú yín jẹ́ kí ó kọ́ sọ lí kí ó kọ́ sọ òkúta lù ú ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀ ó ń kọ̀wé ní ilẹ̀ gbogbo alámọ̀ ìtàn yìí ẹ Jésù bí wọ́n mú obìnrin onípanṣágà wọ́n ní nínú àgbèrè rẹ̀ làwọn ti mú o wọ́n ní kí ló yẹ kí a ṣe fún ẹ wọ́n ń béèrè lọ́wọ́ jésù bẹ́ẹ̀ láti dán jésù wò àmọ́ jésù sọ fún wọn wípé tàbá lẹ́nikẹ́ni tó jẹ́ wípé kò dá ẹ̀ṣẹ̀ rí òun ni kó kọ́kọ́ mú òkúta tó sọnù lọ so ohun tí mo sọ ni wípé ọkàn tí a gbọ́dọ̀ ní fún ẹlẹ́ṣẹ̀ nìyẹn nígbà kan rí náà ni àwa náà jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà kan rí náà ni àwa náà rìn wà nínú ìwà ìdọ̀tí wa tí jésù sì gbà wá torí náà bí a bá wá rí ẹnikẹ́ni tó wà nínú ẹ̀ṣẹ̀ ó yẹ kí àwa náà kí a lè ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí stéfánù náà ẹni tí wọ́n sọ lókùúta pa ṣẹ̀rántí diakoni stéfánù ẹ̀bí a bá wo ìwé ìṣe and eh, that's verse sixty act of apostle chapter seven verse sixty tí ẹ bá wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ẹ jẹ́ kí a sáré wo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níbẹ̀ nínú ìwé ìṣe apostolion chapter seven verse sixty ó ní ó sì kúnlẹ̀ ó sì kígbe ní òun rárá pé olúwa má ka ẹ̀ṣẹ̀ yìí sí wọn ní ọrùn nígbà tí ó sì wí èyí ó sùn àwọn tí wọ́n sọ stefanu lókùúta pa stefanu tún gbàdúrà fún wọn pé ọlọ́run má ẹ̀ṣẹ̀ sí wọn lọ́rùn gẹ́gẹ́ bí jésù ṣe sọ lórí igi àgbélébùú pé bàbá dáríjì wọn torí wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ọkàn àánú fún àwọn ẹlẹ́ṣẹ̀ nìyẹn ọkàn tí a gbọ́dọ̀ ní fún wọn nìyẹn pé ọlọ́run àwọn àwọn ẹlẹ́ṣẹ̀ wọ̀nyí wọn ò gbọ́dọ̀ ṣègbé àwọn ẹlẹ́ṣẹ̀ tó wà ládùúgbò rẹ wọn ò mọ gbọ́dọ̀ ṣègbé irú àwọn ògo wẹrẹ àwọn ọmọ kéékèèké tí wọ́n kó sínú ẹgbẹ́ òkùnkùn yìí àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ o gbọ́dọ̀ ní ọkàn àánú fún wọn pé olúwa kò yẹ káwọn ọmọ yìí yóò dìdàkudà kò yẹ káwọn ọmọ yìí yóò dọmọ ìgbé kò yẹ kán di kò yẹ kán di hooligans gbòòrò kò yẹ kán dìdàkudà kò yẹ kán di secret court ó wá máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ fàdúrà ràn agbègbè rẹ lọ́wọ́ kó sì máa wàásù rere fún ọ fàdúrà ràn àdúgbò rẹ lọ́wọ́ kó sì máa wàásù rere fún ọ fi àdúrà ràn ibi iṣẹ́ rẹ lọ́wọ́ kó sì máa wàásù rere fún ọ fi àdúrà ràn ìpínlẹ̀ tó wà yẹn lọ́wọ́ kó sì máa wàásù rere fún ọ fàdúrà rẹ ràn rẹ lọ́wọ́ kó sì máa wàásù rere fún ọ eléyìí náà ni ìpè tí a pe èmi pẹ̀lú rẹ sí ọkàn àánú fún ẹlẹ́ṣẹ̀ ẹ wàásù yìí rere o torí èmi kò ní ṣe aláìṣeṣẹ́ ẹni tí ó rán mi o nígbà tí ń ṣe ọ̀sán òru ń bọ̀ wá tí ẹnikẹ́ni kò ní lè ṣe iṣẹ́ kí ni àwọn ewu tó wà níbẹ̀ tí a bá ní ọkàn àánú fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí ni ewu tó wà níbẹ̀ tí a kò bá wàásù yìí rere ẹ jẹ́ ká lọ sínú ìwé ìsíkíẹ́lì orí kẹta ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ kọkàndínlógún sí ẹsẹ̀ kọkànlélógún ó ní ṣùgbọ́n bí wọ́n bá kìlọ̀ fún ènìyàn búburú tí kò sì kúrò nínú búburú rẹ̀ tí kì yóò padà kúrò ní ọ̀nà búburú rẹ̀ yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n ọrùn rẹ̀ mọ́ tí ìwọ bá wá wàásù èrèdí ni tó ṣe gbọ́dọ̀ wàásù yìí lédè fún wọn sọ fún àwọn ènìyàn búburú wọn kí wọ́n yí ọkàn padà sọ fún àwọn olè kí wọ́n má kàn yé jalè mọ́ sọ fún alágbèrè pé kó yé ṣàgbèrè mọ́ ẹni tó lọ́kàn lé tó tún yàlè níta tètè wí fún pé ó ní lọ́rẹ̀ ó sì mọ̀ pé ó yan àlè èyí tó lọ fi sọ fọ́kọ rẹ̀ tó fi túlé rẹ̀ ìwọ pé obìnrin ọ̀sán kìyèsí pé ní tó ń ṣe yìí ò dáa ẹ kò yẹ kó o ẹ kò o ti lọ́kọ ó wàá fi hàn nínú bíbélì ó wàá sùn ìrere jésù fún kó lè ṣàtúnṣe ẹ bó bá ṣàtúnṣe tó bá ní ọkàn ìrònúpìwàdà kan yóò lè sọ fọ́kọ rẹ̀ pé mo ti ṣe báyìí mo ti ṣe báyìí rí tọkọ rẹ̀ yóò sì dáríjì nígbà bá ti kọ́kọ́ fi irú ọkàn ọkọ bẹ́ẹ̀ tẹ̀tí kọ́kọ́ fi sínú àdúrà láti gbàdúrà fún sọ fún àwọn ènìyàn búburú kí wọ́n yípo padà kí wọ́n yí padà kúrò nínú ìwà búburú wọn tí wọ́n bá yí padà àá gbà wọ́n là ṣùgbọ́n bí irú ènìyàn bẹ́ẹ̀ tí ò bá yí padà tó bá kú ọ̀run ìwọ tó ti sọ̀rọ̀ fún yẹn ọ̀run tìyẹ mọ́ ṣùgbọ́n tó bá wá kọ̀ tó sọ ẹja wo ẹsẹ̀ ẹsẹ̀ ogun ó ní ẹ̀wẹ̀ nígbà tí olódodo bá yí padà kúrò nínú òdodo rẹ̀ tí ó sì dá ẹ̀ṣẹ̀ tí mo sì fi ohun ìdìgbòdù síwájú rẹ̀ yóò kú o nítorí tí ìwọ kò kìlọ̀ fún ó ní nítorí ìwọ kò kìlọ̀ fún yóò kú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ a kì yóò rántí òdodo rẹ̀ tí ó ti ṣe ṣùgbọ́n ẹ̀jẹ̀ rẹ̀ ni èmi yóò béèrè ní ọwọ́ rẹ̀ olùṣàgùtàn rẹ ó ń ṣe tí ò da ó wá lẹ́rù ń bà ọ́ lóòrùn nílé ìbá sọ̀rọ̀ pé dáàdì tẹ́ ṣe yóò mọ̀ kù díẹ̀ káàtó ọ̀rọ̀ ọlọ́run sọ wípé tó o bá sọ fún tírú ẹni bẹ́ẹ̀ bá kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá lọ sọ́run àpáàdì ẹ̀jẹ̀ rẹ̀ ó wà lọ́rùn rẹ̀ ọ̀gá rẹ̀ ń ṣe tí ò da ó sì mọ̀ pé ó ń sọ pé ẹ̀bí díkì ni ṣèbí ẹ̀ẹ́dà ni ṣèbó ti mọ ọlọ́run ọkọ rẹ ṣèbó o wá ń pàǹpà rẹ̀ títí títí o lè sọ̀hún tọ̀rọ̀ fún o lè wàásù fún o lè kìlọ̀ fún pé kó lè kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ bíbélì sọ pé bírú ẹni bẹ́ẹ̀ bá kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ní ẹ̀jẹ̀ rẹ̀ là á béèrè lọ́rùn rẹ̀ ewu tó wà níbẹ̀ ni ọ bí àbá wàásù ìrere òní Jésù ṣe ń sọ wípé èmi kò lè ṣe aláìṣiṣẹ́ ẹni tí ó rán mi o nígbà tí ń ṣe ọ̀sán o òru ń bọ̀ wá tí ẹnikẹ́ni tí kò ní lè ṣiṣẹ́ kí ìdálẹ́bi kí ó má bàa jẹ́ tirẹ̀ kí ìdálẹ́bi kí ó má bàa jẹ́ tèmi kí a wàásù ìrere kí ọrùn wa kí ó lè mọ́ Paul àkọ́sọ́lẹ̀ sọ wípé mo gbé bí èmi kò bá wàásù ìrere òun náà ni Paul wí o torí náà àtọkùnrin tó lórí ọ̀fẹ́ láti máa wò mí àtobìnrin tó lórí ọ̀fẹ́ láti máa wò mí àtọmọdé tó lórí ọ̀fẹ́ láti máa wò mí àti àgbàlagbà tó lórí ọ̀fẹ́ láti máa wò mí ẹ jẹ́ ká ṣiṣẹ́ o ẹ nígbà tí ń ṣe ọ̀sán o ṣiṣẹ́ nígbà tí a sì lè ṣiṣẹ́ báyìí o ẹ ẹ jẹ́ àṣiṣẹ́ nígbà ẹ jẹ́ àwàásù ni kò ní lè ṣiṣẹ́ mọ́ wọ́n ń retí wa bí àwọn ènìyàn bá ti wàásù rere dáadáa ní Afghanistan ó ṣeé ṣe kí àwọn ti jèrè ọkàn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Taliban yìí o ẹ̀ bí a bá lè ṣiṣẹ́ ìwàásù wa dáadáa iṣẹ́ ìjèrè ọkàn wa tí kàn ń ṣe pé a kàn ń sọ lẹ́nu lásán táwa náà tá àgbègbè ayé ìrere ẹ̀ ó ṣeé ṣe kí àwọn Boko Haram kí wọ́n má pọ̀ tó báyìí olórílẹ̀‐èdè Nàìjíríà ó ṣeé ṣe kí a ti jèrè ọkàn wọn wọ́n ń retí wa jẹ́ kí ìgbé ayé wa jẹ́ kó wàásù ìrere ìjẹun wa ẹ jẹ́ kó wàásù ìrere ìwọṣọ wa ẹ jẹ́ kó wàásù ìrere o ìwà wa ẹ jẹ́ kó wàásù ìrere ẹ rí i pé gbogbo nǹkan wọ̀nyí ni jésù ẹtí ni ni paul àpọ́sẹ́lì fi kọ́ ara rẹ̀ o ẹ́ torí náà nínú bíbélì ni ibìkan wà ń bẹ̀ tí mo fàlà sí tó sọ wípé evangelism is an attitude ẹ́ ó ti ó ti di omi ara àti ẹ̀jẹ̀ ara paul ibi gbogbo ibi tó bá dé ìṣesí rẹ̀ ń wàásù ìrere ọ̀rọ̀ rẹ̀ ń wàásù ìrere àlàáfíà Kristi Jésù kó máa bá wa gbé àlàáfíà Ọlọ́run kó wà pẹ̀lú wa o ẹ mo gbàdúrà fún gbogbo àwọn tó lórí ọ̀fẹ́ láti wò mí eh, lé ọ̀sán tòní yìí pé agbára láti lè wàásù ìrere kí Ọlọ́run kí ó yọ̀ǹda rẹ̀ fún yín agbára láti jèrè ọkàn kí Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún yín orí ọ̀fẹ́ láti jèrè ọkàn kí Ọlọ́run kí ó yọ̀ǹda rẹ̀ fún yín bí ẹ̀yin náà bá sì ṣe tán láti fi ayé yín fún Jésù gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lọ́wọ́ yìí ẹ já lọ sínú ìwé Róòmù orí kẹwàá kí n lè gbàdúrà fún yín ní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 kò rí bẹ́ẹ̀ o jésù kú lórí igi àgbélébù tí jésù ò bá kú lórí igi àgbélébù kò tíṣẹ́ ìgbàlà rárá nìyẹn o bí kò bá wá jíǹde kúrò nínú òkú á jẹ́ pé iṣẹ́ ìgbàlà di asán á jẹ́ pé òfo ni ṣùgbọ́n jésù kú ìyẹn ni ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàlà ó wá jíǹde òní àṣepé ìgbàlà wa òní ìrètí pé àwa pẹ̀lú a ó jíǹde ní ọjọ́ ìkẹyìn ó ní ìrètí wípé àwa yóò ní ìyà nípẹ̀kun torí náà wà ó kọ́kọ́ ó gbàgbọ́ pé jésù ni olúwa ó wàá fi ẹnu rẹ jẹ́wọ́ rẹ̀ wípé òun ni olúwa àti olùgbàlà rẹ ó wàá gbàgbọ́ wípé ó kú ó jíǹde sọ wípé jésù olúwa ó ní ní verse ten wá nítorí ọkàn ni a fi ń gbàgbọ́ ò sí òdodo ẹnu ni a sì fi ń jẹ́wọ́ sí ìgbàlà ní verse eleven torí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́ ojú kì yóò tì í ó wá ní nítorí kò sí ìyàtọ̀ nínú júù àti eléni nítorí olúwa kan ní gbogbo wọn ó sì pọ̀ ní ọ̀rọ̀ fún gbogbo àwọn tí ń ké pè ní verse thirty tí wọ́n ti dánu dúró ó nítorí ẹnikẹ́ni tí ó bá sì pe orúkọ olúwa ni a ó gbàlà ẹnikẹ́ni tí ó wá pe orúkọ olúwa ni a gbàlà ní ẹsẹ̀ tó wá ń sàlẹ̀ rẹ̀ ó ní báwo ni ẹni tí ò wá gbàgbọ́ báwo ni ó ṣe wọn wá pè é o ẹ bó ló ṣe fẹ́ pè láti lè jẹ́ ọmọ ìgbàlà bí ò bá kò gbàgbọ́ nínú rẹ̀ sọ wípé jésù olúwa mo gbàgbọ́ pé ọmọ ọlọ́run ni ọ́ mo gbàgbọ́ pé ìwọ ni olúwa mi o mo gbàgbọ́ pé o kú lórí igi àgbélébùú o sì jíǹde lọ́jọ́ kẹta olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí gba ọkàn mi là sọ ọkàn mi di mímọ́ fún mi ní ẹ̀mí mímọ́ rẹ mú mi tẹ̀síwájú mú mi dé ìjọba ọ̀run kọrúkọ mi sínú ìwé ìyè má jẹ́ ń dìdàkudà láyé ọlọ́run mú mi délé ní orúkọ ńlá jésù kristi olúwa àtolùgbàlà wa bí o bá lórí ọ̀fẹ́ láti gbàdúrà yẹn oríire ńlá ló ṣe o torí wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbàlà rẹ báyìí fún ọ láti mú ọ délé láti mú ọ yè láti sọ ọ di ẹni àrà ọ̀tọ̀ láti sọ ọ di ọmọlẹ́yìn Jésù Kristi láti sọ ọ di ọmọ Ọlọ́run mo gbàdúrà fún gbogbo àwọn tẹ́lórí ọ̀fẹ́ láti máa wò mí pé ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo kó darapọ̀ mọ́ yín ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo kó darapọ̀ mọ́ yín orílẹ̀-èdè Afghanistan kó gba ìtura àlàáfíà jésù kó kọjá lọ síbẹ̀ àánú jésù kristi kó kọjá lọ síbẹ̀ ìrere jésù kí ó gbà wọ́n là ọkàn wọn taliban ni jésù olúwa kó gbà á là mo gbàdúrà fún orílẹ̀-èdè haiti pé lórúkọ jésù àlàáfíà ọlọ́run kó jọba níbẹ̀ gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí lórúkọ jésù ọlọ́run fún ara rẹ̀ kó tù wọ́n nínú olùtùnú ọ̀run kó dìde sí wọn àlàáfíà ọlọ́run kó jọba lórílẹ̀‐èdè àgbálá ayé àlàáfíà ọlọ́run kó jọba lórílẹ̀‐èdè nàìjíríà orí ọ̀fẹ́ láti wàásù ìrere kọ́lọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa ẹ̀mí ìfẹ́ tí a mọ̀ fi bára wa gbé ní orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri àgbáláyé ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún wa ní orúkọ ńlá jésù kristi olúwa tolùbàlà wa àmín orin náà tí wọ́n fi dágbére lórí ètò fún yín òun náà ni ó sọ wípé kí a lè lọ wàásù yìí rédíò tó ní tan iná kalẹ̀ jákè jádò ayé káwọn tí ẹ̀rù ń pa á mọ̀ pé ìgbàládé káwọn tí ń ṣe ti Christ sọ ìyàyọ̀ náà olùtùnú ti dé olùtùnú ti dé olùtùnú túnú ti dé ẹ̀mí látòkè wá ilẹ̀ rí bàbá wa tán iná kalẹ̀ jákè jádò ayé olùtùnú. Jèdè. àlàáfíà ní fọkàn rẹ àyànfẹ́ àlàáfíà Jésù Kristi kó máa bá yín gbé ire áńgẹ́lì ni àánú áńgẹ́lì lòun náà àwọn méjèèjì ni mo ké sí kan darapọ̀ mọ́ yín ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ ńlá Jésù Kristi olúwa àtolùgbàlà wa àmín adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá wa mú ètò tí wọ́n bá wa mú ètò tòní wá adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí adúpẹ́ lọ́wọ́ àwọn lọ́gàá lọ́gàá abẹ́ àti dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ wò wá àti gbogbo ẹ̀yin tí ẹ máa ń pè wá lẹ́yìn ètò láti lè máa fi títóbi agbára ọlọ́run hàn pé ẹ̀ ń jẹ́ ìgbádùn ètò yẹ sì ń jẹ́ ìgbádùn ọlá ọlọ́run pé ògo ọlọ́run farahàn nínú ayé yín gbogbo yín pátá là ń dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bí ẹ bá fẹ́ pè wá lẹ́yìn ètò nọ́mbà tó ń lọ lójú ìwòran lójú mọ̀ọ́wòrán yìnyín náà lẹ lè pè wá sí lẹ́yìn bá sì fẹ́ tún àtúntẹ̀ ètò wa yìí wò dáadáa ẹ kọjá lọ sórí ẹ̀ka YouTube àkáǹtì iléeṣẹ́ yìí Kaftan TV Yorùbá lórí YouTube kí ẹ sì tẹ ẹ kú ìsinmi tàbí ìrere náà èyíkéyìí tí ẹ bá fẹ́ wà kò rí ọ ẹ tẹ̀ síbẹ̀ pápájọ dúró ilé tẹ́ ń wò lọ́wọ́ yìí ọkà àánú fún ẹlẹ́ṣẹ̀ ọ̀dọ́gbọ́n ló gbòdì tó fún yín ẹ lè wo ẹ lè like ẹ ẹ sì lè kẹtúpẹ̀ pẹ̀lúpẹ̀ kẹ subscribe sórí ẹ̀rọ ayélujára o mo gbàdúrà fún yín pé orí ọ̀fẹ́ ọlọ́run kò ní fi yín sílẹ̀ àánú ọlọ́run kó máa bá yín gbé títí di ọjọ́ mẹ́jọ tá mọ pàdé lórí ètò ẹ ọjọ́ ìsinmi bí jésù kò bá tí ì dé èmi náà ni olóòtú àti ọtọ́kùn ètò ẹ ọjọ́ ìsinmi Ben Olúwakinyẹyẹ O dàbọ̀. àmì Olúwa ti bẹ̀rẹ̀ iṣẹ́ wa fún gbogbo TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.